ọlọ́ni gbogbo àwọn amójírímù èèyàn àwọn òbílẹ̀jẹ́ èèyàn ẹ̀ ní jèrè mo bá Ṣàgàrí sọ̀rọ̀ láyé ìgbà tiẹ̀ mo bá Ọbásanjọ́ sọ tiẹ̀ mo sọ fún Babangida bẹ́ẹ̀ ni mo sọ fún Abacha bó ṣe yẹranko tó ń gbà náà. béèrè lọ́wọ́ ẹni tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ pé kí ni ìṣòro wa àbí Ọ̀ṣínbàjò ni ìṣòro wa ni kò yé mi àbí Tinubu ni ìṣòro wa ni ṣé Fáṣọlá ni àbí òsì ọ̀mọlẹ̀ tá a pè lálága gbogbo APC sóhun nìṣòro wa ni àbí bẹ́ẹ̀ tí ẹ̀kọ́ àtìkù tó lóhun ọjọba tí ọ̀rọ̀ bá jẹ mọ́ sóhun nìṣòro wa tí ò jẹ́ arújútu ara wa mọ́. Ọbásanjọ́ ọjọ́ náà tí mo tọ ọ̀rọ̀ fún ìjọ padà gbọ́kọ̀ gbọ́ ọ̀nà tó wọ̀lú ẹ̀ látẹ̀kọ́ ọ̀nà tó wọ̀lú ẹ̀ látẹ̀kọ́ kò tún ṣe dé ikú mẹ́. gbogbo ọ̀nà tẹ́ ẹ bá fi plan yà fún mẹ̀kúnnù wà láyé nítorí kọ́rọ̀ ajé wa lórílẹ̀‐èdè yìí kó lè bá a tún gbé pẹ́ẹ́lí káwa náà ká ti ṣe nǹkan káràlú mi ò láǹfààní ẹ̀ ebi ńlá fi ti bọ́dà ní buhari ní ẹ ti bọ́dà etí ẹ̀já wa náà jẹun wa díẹ̀ ṣerú ráìsì tí gbogbo wa ń jẹ ṣe lẹ́yìn ń jẹ gbogbo àwọn ọmọ tí wọn parí first degree gbogbo wọn pátá ti dẹni tí ń lọ kọ́ṣẹ́ bábà ẹ sì lẹ́yìn ń ṣèjọba ẹ ṣé ibo lòkè ìṣòro wa ni àwọn tí ò lóko láàrin wa àwọn bẹ́rìbẹ́rì àwọn gbogbo wọn lápapọ̀ àwọn sáwọn lòkè ìṣòro wa ẹjẹ́ àjọ kílíà rẹ̀. iṣẹ́ ọwọ́ ajímọ̀bí a rí. àlèfé ìlú yàbò kọ́. tọwọ́ ọ̀làdọ̀jà a rí. àlẹ́kọ́ ìlú yàbò kọ́. gbogbo àwọn tó ṣáájú wọn náà lárí tí lámọ adésínà a rí. àlẹ́kọ́ ìlú yàbò kọ́. ṣèyí mákindé àwò tí wọn náà ṣe. akálà àrí ń tó ṣe o àrí ń tó ṣe. àlẹ́kọ́ ìlú yàbò kọ́. àlẹ́kọ́ ìlú yàbò kọ́. gbogbo ọ̀nà ọ̀nà gbogbo ọ̀nà tí a pè lóko akálà gbogbo ẹ̀ ló ti wú tán. wáyé bùkọ́ díkìrù sọ ibi. bàbá wa ní sàbòjì ká sọ pé bọ́ọ̀nà tó ọ̀dà ń bọ̀ wà ń bẹ̀ ṣe rí tiẹ̀ ní òrí gbogbo ọ̀nà tájí máa bí ṣe gbogbo ẹ̀ náà kọ́ máa rí bí gbèsè gbogbo yín o lórílẹ̀ mo ń sọ fún gbogbo yín lórílẹ̀‐èdè inna Allaha la yuflihul mujrimun. la yuflihul mujrimun. ọlọ́run fúnra ara rẹ̀ ní gbogbo yín lẹ̀ ní jèrè èmi náà wá mú àlùkùránì yìí lọ́wọ́ mo fi ń búra síwájú ọlọ́run pé wọ́n ọlọ́run ìwọ ló ní ọ̀rọ̀ tí ń bẹ́nu àlùkùránì yìí. ẹ mo mo fi súnmọ́ ìwọ ọlọ́run mo fi ń wá tún jẹ́rìí pọ́lọ́ ìwọ náà lọ́njọ́ lọ́run gbogbo ẹni tí bá ń dààmú wa lórílẹ̀ tí bá ń dókè ìṣòro wa báwa kù wọ́n dànù